الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير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 أن نتسمى بإضافة العبودية إلى أي اسم من أسمائه الحسنى ولكن لهذا التسمي ضوابط وقواعد لا بد من تبيينها ولا بد من توضيحها وقد كان رسول الله صلى الله عليه وسلم مما ورد عنه من حديث أبي وهب في الأدب المفرد عند الإمام البخاري وعند غيره أن رسول الله صلى الله عليه وسلم قال تسموا تسموا بأسماء, بأسماء الأنبياء تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن الحديث بيد أن هذا الحديث أوله ضعيف وآخره صحيح كما سنبين إن شاء الله تعالى أما قول تسموا بأسماء الأنبياء غير ثابت عن رسول الله صلى الله عليه وسلم أما قوله فأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أثبت أسماء من أسماء الله سبحانه وتعالى تسمى بها بعض الصحابة لكن هذه الأسماء مجردة من الألف واللام لم يكن اسم من هذه الأسماء محلى بالألف واللام ولم يقصد بهذا الاسم ما تضمنه من الصفة لله سبحانه وتعالى لذلك غير رسول الله صلى الله عليه وسلم كنية هاني ابن يزيد الذي يكنيه قومه بأبي الحكم كما سنأتي إلى روايته إن شاء الله تعالى قبل فرما بسوان مسلمين أطلع لكي قراءة قراءة فرمي صلى الله عليه وسلم أدرى ما أتبع ما جاك يفهم بواك ربنا سألكم كان نبي báni sàlékù ọ̀la rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pé ànábì sallallahu alaihi wasallam èyí yóò sọ̀rọ̀ tòótọ́ mòrán àmì létí ìbẹ̀rù ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rìn létí ìbẹ̀rù ọba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala pàṣẹ kábẹ̀rù ìkọ̀kọ̀ àti gbangba bákan méje mi àtẹ̀yọ́ wà nù ẹni tí ọmọ ti mọ̀nàfíkì jẹ́ àlè máa bẹ̀rù jáde máa bẹ̀rù ẹni gbangba wàá jẹ́ ìbẹ̀rù wa sí ọ níkọ̀rọ̀ dákò jí ọ nípa pọ̀jù ti gbangba gẹ́rẹ́ lọ ọlọ́jà kò so rẹ. bákan náà anabi sallallahu alayhi wa sallam tí Allah subhanahu wa ta'ala sí wa yìí kò fi gara pamọ́ fún wa nínú kàtí wọn. ìta bàbọ̀ láti bí kútúbà tó ti pẹ́ tí èsì ọ̀rọ̀ bíi oṣù mẹ́fà sísìn òun náà ni a ní afẹ́ sàlàyé lórí ọ̀rọ̀ àràkíkọ̀ àwa débi àtẹ́símíyà ìsọmọlóòkọ àwa níta bá tiẹ̀ fẹ́ wo kọ sọmọ àwọn ọkọ̀ wọn lọ́dáa jù àrí wípé àwọn ọkọ̀ náà bá subhanahu wa ta'ala wọn lọ́dáa jù kéèyàn wá máa fi òbòdíyà tì síbẹ̀ ṣùgbọ́n àwọn ọkọ̀ yìí àwọn arísájú ká tó máa sọ pé a fẹ́ fi ìbùdí àti síbi ó kọ yìí àfi ká mọ àwọn tó jẹ́ pé ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ èyí tó bọ́ wa lọ síbi asmaul lọ́ọ̀yì àlìkúsínà òun gàgà nìyẹn lẹ́nìí a wà bọ́ síbi bá a ṣe máa sọ ma lóókọ̀ kan tí ó wà jẹ́ pé àwọn ọkọ̀ ọlọ́run ọba ni kí ni àwọn òde tó dé bó láì sí sọ. anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí mo bukhari bá wà fìlà adabil mufrad min hadithi abi wahab onímọ̀ sọ wípé tasamu bi asma'il anbiya ẹ̀tọ́ ni fún yíkẹ́ máa jó àwọn ànábì ọlọ́run ànábì òwì o ìbẹ̀rẹ̀ àdìsí ìkọ̀fẹsẹ̀ múlẹ̀ ara àwọn èèmà tẹ́lọ́pọ̀ àwọn àfáà nìyẹn ó tó di ọ̀rọ̀ lé wá tọ́jọ́ yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀fẹsẹ̀ múlẹ̀ ìparí òní fẹsẹ̀ múlẹ̀ wọ́n sòyò mẹ́rin èyí tó fẹsẹ̀ múlẹ̀ ní dáṣà sọ wípé ahabule asma ilallah àwọn ọkọ̀ tó àlọ́sàn láìkì jù tẹ́ ẹ bá ń jẹ oní abdullah abdulrahman riwaya mi wa bi khairul asma èyí tó lóore jùlọ àwọn ọkọ̀ mẹ́rù bídà àwọn bídà ètí ẹ bá fi àbùsí tàbí ètò mú ẹyìn lọ ànàbí òwe èèyàn náà èyí tó fẹsẹ̀ múlẹ̀ lọ́tọ̀ sàṣàrì wípé ahabul asma ilallah àwọn ọkọ̀tẹ́sàn láìkì jù ó ní abdullah wa abdulrahman àwọn àfáà wá jọ ọ̀rọ̀ yìí wípé sàmsọ yìí kí ló fà á sáà lè rí ẹ̀kọ́ kan bí tó yẹ sọ àwọn àfáà ní in tó súnmọ́ náà ni wípé ìjẹ́ ẹrú fún Allah subhanahu wa ta'ala kó pé àwọn ẹrú mèrè kò lòdú àlùkùránì ọkọ̀ méjì náà ló fi kíní yẹn ti sí wọ́n ní ẹ̀sà wò wọ́n ní nínú suratul jinn أعوذ بالله من الشيطان الرجيم وأنه لما قام عبد الله عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا وصبي بكى نصرة الفرقان أني أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا إذا أوقع كتوان جلقوا أو أنا أصلا لايكي وان eléyìí jù ìdáhùn fífi kó yòó jù gbogbo ẹ̀ náà lọ́dá ojú báyìí àtẹ́símíyà bísmìl min adil asma tá a bá wá fẹ́ sọ ọmọ náà kọ̀ọ̀kan ní ọkọ̀ ọba subhanahu wa ta'ala a máa fi abdu abdullah ó kọ́tọ́ dáa jù nìyẹn abdulrahman ó kọ́tọ́ tó dáa jù nìyẹn. عبد العزيز عبد الوهاب عبد الحي عبد الأعلى عبد المتين عبد الرزاق أما في سيبي أما في عبودية بريري ṣùgbọ́n rububiyya ti sí afẹ́ mọ inshallah rahman kọ́ọ̀bà ni pé kótó ọmọ ẹ̀ lójú àwọn wo ni ẹ̀rí ń bẹ lórí rẹ̀ pé ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ọkọ̀ yìí bilisti kara à ń sàájọ mílíọ̀nù kitab wà mílíọ̀nù sunna kọ́dà ó tún nílò rẹ́dì biawo ni mina rahman bọnbọ bẹ tọbọtọya a máa fi abudutisi kọ̀ọ̀kan ṣùgbọ́n sáwa lè sọmọ ló kọ̀ọ̀kan nínú ọkọ Allah subhanahu wa ta'ala táwa ní fi abudutisi bákan náà tó ẹ pé obìnrin la fẹ́ sọ bẹ́ẹ̀ ṣé dandan ni pè ní abatulọ abudu ẹrú lọkùnrin. ama ẹrú lóbìnrin amatu rahman amatu aziz amatu jabbar tọba àlesọbẹ ṣùgbọ́n sáà wà àlesọmọ náà kọ tó jẹ́ wípé ọ̀kan ọkọ̀ ní kọ̀ ní ní àfáà sùúrù bẹ́ẹ̀ á kílíà rẹ̀ a lè náà kọ. tí ó di ara ọkọ lọ́sùn àtàlá tí ó wà ní sí abudu mbẹ pẹ̀lú àwọn ọmọdébù kan a sì tún wá lè rí àwọn ọmọdébù yìí tá a tún gbọdọ̀ sọ àwọn ọkọ̀ kan nínú àwọn ọkọ̀ kọ́dà kọ̀ mọ́dé alifu àti lam àkọ́kọ́ gbogbo tọ́ba ti di ọkọ̀ lọ́sùn subhanahu wa ta'ala ó pín sí méjì àwọn ọkọ̀ kan bẹ ntí ọkọ̀ yẹ kó lónà òtúmà bí èèyàn bá ń jẹ kò yí ayé rẹ̀ padà kò yí ìwà rẹ̀ padà yóò jẹ́ ẹwà fún ni ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan bẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ àwa ń bọ̀ a lè sọmọ wa ní aziz ṣùgbọ́n kò gbọ́dọ̀ ní alifu àti láàmù àgbọ̀ pé ní alẹ́ aziz ó kọ́ dìdò ìta bá ìfẹ́ ìpè báwọn yọ̀ọ́ yà di abdulaziz ṣùgbọ́n azizun ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló kọ́ azizu lásán alẹ́ sọ́pọ̀ ọkùnrin aziza alẹ́ sọ́pọ̀ obìnrin náà bẹ́ẹ̀ kíní masailu tó gba sùúrù ni o àìmẹyà ayanya ìní ń dálẹ̀ láwùjọ gbogbo ìgbà ìlà ń ké fún wa wípé èèyàn lè kéwú tán ṣùgbọ́n èèyàn ìntà náà bá sọ tẹ́ ẹ bá rí ẹ̀rí tó tún dàbí ẹ pé ó tún sún wájú sí i ẹjọ́ àná òrí atúnlékúlẹ́kọ̀ọ́ náà nù a lè sọ ọmọ ní kẹrìímà gẹ́gẹ́ sọ ọmọ ní kẹrìím kọ gbọ́dọ̀ ní alifu àti láàmù a sì lè sọ ọmọ ní hakim kọ gbọ́dọ̀ ní alifu àti láàmù àbọ̀sọ́nà lè hakim a lè sọ ọmọbìnrin ní hakima. Ah, lè sọ ọmọkùnrin a lè sọ ní ọ̀pùf àwa ni ṣe ń tẹ ẹ̀rí nù bẹ́ẹ̀ ni ẹ̀rí wáyà àkọ́kọ́ ó pè ọ̀gbọ́dọ̀ ní alifu àti láàmù májẹ̀mú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a wala budda an yakuna hadha al-ism mujarradan min qasdi ma tadammanahu min as-sifat in to ko yesi ko nu nuroyin kò gbọ́dọ̀ sí lánìyàn wa pé la fi sọ ọmọ ní ta sọ kí ni túmọ̀ yẹn ká máa sọmọ ní aziz pé tí agbára bá pe láyé ìta gbèrò ní gbọ́dọ̀ rẹ̀ wọ́n máa wá sí kọ̀rọ̀ sí lóru wa rọ̀ọ́f tí ọba sáànú máa ọmọ ìlú tó lè máa sàánú àtúbọ̀rọ̀ ní máa nà nínú alọ́sọ̀tàlámbárí sọ̀rọ̀ ní àwọn àfihàn tó tàwọn a'udhu billahi minash shaitanir rajim ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun taribawi o anabi alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun rahimun asan pe anabi rẹ̀ ní ra'uf ṣùgbọ́n sọ́jà ìfàtílámù kò ní rahim ìjọdé alif àti láàmù kò ní tó kọ ìbáwá ìtàbọ̀ mọ́nà sífà nínú èròǹgbà wa ìròyìn tí bẹ́lá rẹ̀ kọ̀ yìí tọ́bẹ̀ ìtàbọ̀ mọ́nà tó ẹgbẹ́ abati abati abati dàníyàn rẹ̀ akọ́sẹ́mi báwọn orúkọ náà tún ti di èrò padà kílẹ̀ rí wa ó ní hadithu hani ibn yazid abu shuraih akhrajahu imam bukhari fil arabi mufrad àwọn èèyàn rẹ̀ nígbà tí wọ́n gba sàlámù ọ̀rọ̀ sàlámù ọ̀pọ̀ tí wọ́n ti abẹ́ mú nǹkan tí wọ́n fẹ́ pè ó bí òun rẹ̀ pé ní àárín wọn pé abalahakam abalahakam bàbá ọ̀jọ̀gbọ́n bàbá ọ̀jọ̀gbọ́n bọ́ bá wọ́n láyé ìbí wọ́n ti ọpọlọ rẹ̀ wọ́n ti bá bí nǹkan bá dàrú olórí ẹjọ́ ẹ̀ àbí wàá pè wípé wọ́n ọkùnrin limaada takadaita bi abalahakam kí o tó fi jẹ́ abalahakam ó ní à ah, ya rasulallah ebi kí bá sọ̀rọ̀ àmì bẹ́ẹ̀ inna qawmi idha ikhtalafu àwọn èèyàn mi tí àwọn èèyàn bá dé láàrin wọn ọ̀dọ̀ mi wọ́n kó wa faqadaytu baynahum ìwà àdájọ́ láàrin wọn ibi bá wa sọ sí faradiya kila al-fariqayn àti gòkèdè àti gòkèjì wọ́n máa rẹ́rìn lọ ni èèmọ̀ tí bẹ́ẹ̀ bí mo ṣe máa gbọ́ kàrẹ̀ wá yà wọ́n lẹ́nu ni a bá fi wá sọ mí ní Abul Hakam àbí hada èyí tó ń ṣe nǹkan dáadáa ló ń ṣe kọ́ ọ máa pẹ̀tù síjà kọ́ ọ máa yanjú àwọ̀ ṣùgbọ́n ó kọ́tọ́ ẹ rí wípé kí ló fà tí a fi sọ́nà ọkọ̀ torí tí wọ́n ń kó bá ti yanjú wọ́n wá gbé òǹkẹ́ yẹn wọ́n wá lẹ̀ ní abalhakam abiwari la ó lè jẹ́ bàbá fàhálà kàmìlì walad sọ́bọ̀ wà ó ní mo bí ma wò ànábì ní dáàkọ̀ wọn ó ní mo bí Shuraih mo bí Abdullah mo bí Muslim ànábì ní ta ń dàgbà jù nú àmọ́ ó ní Shuraih ó sọ̀rọ̀ wà ní fa anta abu Shuraihin abu Shuraih lọ́mọ jẹ́ èyí ò jẹ́rìí pé tí ọ tí a bá tuntun rókọ tá a sọ tó bá yẹ jẹ́ pé kò sí alifa tìláwù bẹ́ẹ̀ lóko aláfa tààlà lẹ́yìn ìgbà náà a sì gbèrò tí ó kọ yẹ kọ́ lódò ròyìn a lè sọ máa wà bẹ́ẹ̀ láwọn okọ̀ kan àwọn okọ̀ kan ó ní alifa tìláwù àfi o àtà àgbèrò tó tó kọyẹ kó wò àgbèrò sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kíni jabbar àgbọ̀rọ̀ sọ pé ibi ẹ̀ ńgbàtà àfá àti jí orí àpẹta láti yálìfà tí láàmù kú níbi ẹni okọ̀ náà ọba táàsì gbèrò ó gbèrò rẹ̀ gbèrò rẹ̀ yóò àfẹ́tì ọmọ jàbáàrù lẹ́ntẹ́ pé nítorí bẹ́ẹ̀ sí ní òsì ẹnì kò lè mú lọ́wọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ pé ìyálìfà tí láàmù kú kọ́ wá ní òun sọ ma oníkìní o jabbaru abadan bákan náà lára ọkọ̀ Allah subhanahu wa ta'ala sitiru wa mbẹ ọlọ́run yẹ sàtàrù o níbo la sitiri jẹ́ àfi sunan jẹ́ àfi musnad kátó báwọn. إمام أحمد وفي سنن أبي داود وفي سنن النسائي من حديث يعلى ابن أمية يعلى ابن أمية wípé àwọn ní Madina dọ́kan rẹ́sà sàn ọ́ àrọ́jùlán ànábìrì ọkùnrin kan yẹtẹ́sìlù bíi baroz baroz lọ́dọ̀ lágbáwá ó ní alifadọ́ aliwasi bíi gbangba ìtàyè àdébí ìbáwọ́kùnrin tí wọ́n bẹ̀ wò bìlá ìzárin tí ò fi aṣọ kankan sára hmm. báàbí ṣe wá rí ọkùnrin ìtàn ọkà nàbí la ẹ máa wo mẹ́nìájú ìṣẹ́ ọlọ́run fasayi dàlí mímbà àbí bàbúrú mímbà lọ wà hamid allah ó dúpẹ́ fọlọ́run kẹrin kése wà áfínà àlẹ́ oyè ọlọ́run ọba ọba bẹ́ẹ̀ lọ́rọ̀ ó ní hmm, inna allah hayyun sitirun yuhibbu sitiro yuhibbu alhayaa wa sitiro fa idha tasala ahadukum faliyastatir anabi sallallahu alaihi wasallam ni kódà ko ẹni o n bato bori mi bari padà mi ni hàn olówó bá wá yìí hayiyun ọba tó tijú pọ̀ ni láwọn okùn ẹ̀rẹ́ ni alihayiyu alẹ́sọ̀mọ́ ní abdulhayiyi sitirun ọba tí mọ́ boni lásìrí tó pátápátá tí èyí sẹ́kù bí kan ẹ̀dá kò ṣe ń bẹ lóòrò yèèyàn náà ta ló ń tọ̀ káàkiri sọ pé mo lè ṣe èyàn jẹ́ lówó ó ti á sàdéhùn pé pẹ̀lú ògbọ́n owó gbowó ní ten láàárọ̀ ọ̀la ó sì láyé ẹ̀kọ́ fẹ́ sanwó jáàmù ní ló lọ́ba fi fóònù lólé ọmọ ti jáàmù kọ́kọ́ ẹ̀ kí ìmọ̀lé á ah, ló ń bá bóde lọ nígbà tó kò rí kò rí kí ò rí mẹ́tò tó ń gbá ìtí wọ́n sábẹ̀ sí jẹ́ nǹkan lọ sẹ́lẹ̀ kí n tó wá yọjọ́ ọ̀ fóònù ẹ̀ ń tọ́ wá jẹ lówó wá ń pè láti tẹ́ẹ̀nì tẹ́ẹ̀ di wáhùn pípẹ́ náà lọ padà pa fóònù ọwọ́ adìbí ìjọ jiri rẹ̀ ọwọ́ ayira ẹ dákun tá a tí kò ní í ro nǹkan kan pé ah! owó èmi ò jò gbé fóònù sọfẹ wà nú ẹ̀dá ọwọ́ ató dọ́gbọ́dọ́gbọ́dọ́gbọ́ kò ní sọ pé òun pẹ́pẹ́pẹ́pẹ́ tí fóònù fi kú o tó nǹkan bíi fóònù yẹn ìbò lẹ́sì tẹ́pẹ́rẹ́ta ta ló ní gbọ́nà pé à ah! torí owó ni òjì ògbé fóònù yìí bí èèyàn méjì mẹ́ta ti gbọ́ ibi tí ti sọ ta ní sì tíìr lára àwọn èèmọ̀ tí Allah subhanahu wa ta'ala fún ayé lọ́wọ́ gbẹ̀yìn lásìkò táwà lóyìn ó ní bàbá wa Sheikh Nasiruddin Al-Albani rahimahullah rahmatan wasi'a lára àwọn ọpọlọ tó wọ́n tí wọ́n sì lò ó sórí ọlọ́gbà bíi wíwáyé ìní bàbá náà wà ìlọ́fà tó ń fàsìkò yìí sọ gbogbo ẹni tí bá ti ń báwọn ẹni ọlọ́run lọ́ta aṣọ iye ọrùn yọmọ bọ ni kìí ṣe pé sọmọnìyàn ti sáyìn rẹ àwọn kan gbà wí ni yalibani wo ni ọwọ́ adẹ́sẹ̀rú ni ó tó sì ní ìmọ̀ ẹni yìí mọ̀ gẹ́rẹ́ ni ọmọ yorùbá kákìí sára bàbá wà ní ọ̀pọ̀lọ́dún kan ó wà lásìdẹ́ǹtì ibi tí lásìdẹ́ǹtì ọkọ̀ yí sínú kòtò ó kálukú ò tí ì mọ bí ẹ ń darapá darapá ẹ àmọ́ kí ó tẹ́ dọ́rọ̀ wọn pàdùkú yá sàtàr kọ̀lísìnà ọmọ bá sàtàr làwọn mi tá a kọ́ ń ti ara tí ni bàbá bàbá ní uskut gbẹdọ̀ lọ àríwáyà asọ̀híhà àlùwárídà àthábítà fi hada lisim ilẹ̀mọ̀ sitir gbogbo ìwáyà tó wà ń pa satar kò sí lọ́fẹsẹ̀ múlẹ̀ sitir lọ́fẹsẹ̀ múlẹ̀ tọ́lọ̀ ọba ń jẹ tọ́ wá fẹ́ pèpè sitir mẹ́pè satar lẹ́ntì ẹ̀ bẹ́ẹ̀ nù ìrora bí àwọn eléyìí ò lu ayé wọn fẹ́ sí pọ́ta bákan náà gbogbo ẹ̀ tó sì mọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run lò láàrin aláṣejù àtàláṣe ètò ní o atúrí náà wọn tò mi tó báyìí pé tí àbálùbárí ti sọ lórí ọ̀rọ̀ àdìsí ẹ gbọ́dọ̀ gbẹ̀yìn wúrọ ẹ mistake tó ga ni a sì ní àtẹ́gbẹ́ àwọn aṣáájú nìkan lọ́wọ́ wà ní sọ̀rọ̀ yàwó alájọ́ pé sọ̀rọ̀ yìí fún sọ̀rọ̀ yìí òun náà yẹ ṣe màlíkàṣkẹ́ la ọlọ́run lu àwọn náà fún dáadáa ní gbogbo àsìkò tí wọ́n lò wọ́n sì làbọ̀ rí insha allah tá à ń bẹ lọ́hùn kó forí jí wọn níbi táwọn náà bá kù sí kó sì gbà wọ́n lẹ́rú a máa wọ́ òdodo kiri kèé séèyàn lásọ̀ òdodo bàbá alibadi rahimahullah ta'ala ìtìyàwó ṣùgbọ́n ní ìfì gẹ́gẹ́ arábì wọn padà ń sọ wípé à ọlọ́wọ́ ọba yìí ọba tí ń tijú pọ̀ ni ọba tí ibo lẹ́sìtì pátá ni kọ́dà bẹ́ẹ̀ tó ṣe ń wo yuhibbul haya ó nífẹ̀ẹ́ kéèyàn máa tijú wa yuhibbu sitira ó nífẹ̀ẹ́ kéèyàn máa bu ara fa idha bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá ya ń wẹ̀ fáliyẹ̀sì tẹ́tìrì kọ́ ya máa bu ara o ìtàn bàbá gbọ́njọ́ nù tí wọ́n fi rán bá ń tẹ̀ ṣùgbọ́n sádìísì ìbámu tá a bá ń wẹ̀ níbi tọ́jọ́ wípé tọ́lẹ́ẹ̀tì ni wíńdò láti tì sílìlè lókè wáyé. naam ọ̀kan náà àwọn tòlá láti yúróòpù ọkọ̀ olùbàbá Albani lórí hadith wípé ó mi pé ẹjọ́ ọba ti máa lo bàtẹ́ tàbí kọ́ máa fi small pint wẹ̀ tàbí níkà pint kọ́ máa fi wẹ̀ ajẹ́pọ́ntọ̀ wọ́n kọ́ lábàrún sàsáràm nù bàbá wa ń da lóhùn padà yìí pé ṣé bí batúmù yìí ṣe rí lẹ́yìn ṣé bẹ̀ ti rí ń jọun ṣùgbọ́n sábàbù àdífì gangan sáwọn èèyàn gbọ́yé táwọn àbí rí ọ̀rẹ́ nìkan tí wọ́n mọ́ tí wọ́n gbangba ìtumọ̀ gbangba tí sàbẹ́sì lò sọ̀hábíyù ìlò èyí ò yá alábùrù mẹ́yà ó ní pé ibi ẹ̀ ti lè rí kọ̀ ajẹ́bẹ̀rẹ̀ àbí rí nàgbà yóò ti ọ̀pọ̀lọpọ̀ àwọn students ni mẹ́rẹ́sẹ̀ ní ìsìn ní hostel school kódà tí wọ́n mùsíbà ti dára àwọn obìnrin pápá yọ̀rọ̀ máa wẹ̀ ń gbangba máa bá ṣùgbọ́n òun fìyà pamọ́ fún sàárè nù tó ọba ti túbá lára àwọn tí mọ́mú yà sàárè jẹ́yàn ó ní kí ìhòòhò èèyàn kọ́mọ̀ ní túmọ̀ sí ọ mo fọ́kọ̀ bọ́mọ yàtọ̀ láti ní bá ń tọ̀ mẹ́jọ kan níbi aago bíi márùn àbọ̀rọ̀ lẹ̀ ó fèsì express àfa bẹ́ẹ̀ sí fèsì express àhà ó ṣàlẹ̀ pé stúdì lọ́kọ̀ ọmọ bá bọ̀ etí sì bọ́ọ̀lù ọkọ̀ kò pínlẹ̀ ọmọ pọ̀ orí kẹ̀kẹ́ tó jọba yọ́kẹ̀ dùdùlọ lójú ẹ̀rẹ́ rẹ̀ mo ló ṣèkè ó yọ́kẹ̀ dùdùlọ lójú ẹ̀rẹ́ rẹ̀ láhẹ́ ọ̀là kọ̀tàbí là ẹlòmí ò rí sí kankan ṣé pàtàkì sọ fún apẹ́ ìtàn gangan awọ́rọ̀ ni náà kábíyèsí ọ̀pá ẹ eh, gómìnà jẹ́lẹ̀ àkọ́jẹ́ nìkan sọ́bálà akẹ́yìnbó wọ́n máa rí ìdáyé obè ebi ọ̀wọ́ apẹ tó sàwọn obì ilẹ̀ Yorùbá o ìmẹ́ tó sọ fún apẹ tóbi bá wà lọ́mọge àdìgbàtọ̀ bá bímọ ọyẹ rẹ̀ yàtọ̀ inú ọ̀pọ̀ ẹ̀rọ tó máa fọmọ lọ́mú ojúṣe ẹ̀rọ tó máa fọmọ lọ́mú kò lè sí ìgbàtọ̀ wà lọ́mọge o ìwà máa tó sọ fún ọpẹ́ ńgbàtọ̀ ti wá bímọ o èso bèémọ́ ó tún wáá fi adi wípé pátá tó gbé ewé ọ̀dì ilé wò kí lórí ọ̀kadà ní ìsìn yóò wà aṣọ páyé ní ìsìn o ẹ gbọ́dọ̀ níbi ni olóòwò nífẹ̀ẹ́ kéèyàn ò lójútì aṣọ lójútì olólùfẹ́ ọlọ́run ni ó lè kí o máa bọ́ra ẹ̀ àṣẹ tí bá máa bọ́ra rẹ̀ aṣọ olólùfẹ́ ọlọ́sùn àtàlá ni. bá a ṣe ń wí náà ẹlòmíì bẹnu wà tí mo lọ sọ ọmọdì lọ́ọ̀dì kànga láàárọ̀ yóò tún lọ máa làjà tahara rabila ìkànnì bẹ́ẹ̀ bá dàn tó sì mẹ́wọ̀n ó ní gbogbo ọkùnrin tó bẹ ìwọ fún kòtò pàdé ọlọ́yọ̀ ọ̀wọ́ mẹ́ kí bá bẹ̀rẹ̀ sí iye tí wí tí wí o ó ní aṣọ àbí màá lọ ọmọdé gbọ́ wọ́n láyé ẹ sá sọ kọ́ mọ́bọ̀ ọ̀kadà o kọ́ mọ́sí pé ń lọ làjà ń di ìkànga Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ ẹnì tí bá máa ń pé ìwò rẹ̀ lé sì tèrè a gbọ́dọ̀ sọ pé ajá ní fàtí láàmù obìnrin rẹ o obìnrin rẹ ó ti ní àtúmọ̀ tó kí ti wá rẹ̀ yìí pé èèyàn lè máa dúró kọ̀ọ̀kan ọlọ́run tí o bá ti sálífù àti láàmù bẹ́ẹ̀ tá a sì gbèrò tá a gbèrò sífà bẹ́ẹ̀ irun wọn ni hakim al-ashari hakim ibn tolik irun àti rí hakim ibn hazin tó jẹ́ amu fún àfàwà sa'id ibn musayyab la ilaha illallah musayyabu ibn hazin ni hakimu kan tó ń tó jẹ́ bí àbúrò rẹ̀ ó jẹ́ hakim ibn hazim amúlò ọmọ jẹ́ fún afọwọ́ sa'id ibn musayyab lára sọ̀hábà lọ́wọ́ ari hakim ibn umayya àwa túrí gbajúmọ̀ nínú sọ̀hábà tí wọ́n ń pè ní hakim ibn hizam amsasan kò sì change ọkọ̀ gbogbo àwọn èèyàn tá a sì ní díàlì hakim allah subhanahu wa ta'ala àyùwà má change àwọn ọkọ̀ yìí àwọn àfáà ní àṣetumọ̀ rẹ̀ ni wípé èèyàn lè máa jẹ́ òkọ̀kan ní òkọ̀ sọ̀tánlá tí ọ̀bá ti sí àlífù àti láàmù ń bẹ̀ tí èsì ìsè pé wọ́n sọmọ nítorí ìròyìn tó kọ yẹ kóónú àwọn afẹ́sọ̀ ọ̀dẹ́ nípa hakim káfílẹ̀ gẹ́ẹ̀tì kọ́ ìdá méjèèjì hakimu hizamu yìí rọ́jùlù tayyib èèyàn dáadáa ni ọdún mẹ́tàlá ló fi jó sí ọlọ́run lọ torí ọdún òní ẹgbẹ́ àṣàṣàlám amúlẹ̀fẹ́ ní ẹgbẹ́ àṣàṣàlám òun sì dọ̀mọ ọdún mẹ́tàlá gbàdọ̀ náà ọbẹ̀ nù àwọn gbogbo ọdún tó lò láyé one hundred and twenty years ni ṣùgbọ́n nígbà táwọn àfáà ń kó àwọn tó lo one twenty jọ sixty nínú Islam sixty kí islamu tó ní sísì nínú islamu wọn kà ó náà mọ wọn eh, hakim bin hizam ṣùgbọ́n ó lo one twenty tóòtọ́ ṣùgbọ́n kó lo sixty filija iliya kó lo sixty nínú islam kí lè rí wa hakim bin hizam radiyallahu ta'ala anhu ó kù ọdún mẹ́tàlá tí wọ́n bèrè sọ lọ́ọ̀ni àbí ajẹ́pẹ́ ń dọ́tà nàbí di ànàbí ọmọ fifty three years lọ́wọ́ ọba kéde o fifty three years ìlọ́wà ọdún tí ànábì fi Mẹ́kà alẹ́ tí ń lọ Mẹdínà hakim rizamu yóò jọ ọmọ sixty six ndọ́nà tó ráàrò tàti mọ́ fifty three yóò fún wa ní kíni o sixty six hakim ò sì gbà sílámù títí títí tí èé di amẹ́lì fatih lẹ́yìn ọdún kẹjọ tẹ́lẹ̀ bí sì dè méjì náà lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wàá gba mọ́kà fún tàbí wá fi eighty tàbí kú sixty six kí ni ó fò wá seventy four nígbà wàá gbà sílámù ọmọ ọdún mélòó ni hakimu ní ìsáàmù ọmọ jẹ́ o ọmọ seventy four. ṣùgbọ́n one twenty years ló ló ń tó tọ́ ṣùgbọ́n tá a bá ti rí tí a bá ti sí mara wọn sixty fil jahiliya sixty fil islam kò sí nù wọn. sahabiyun jalil tó ti bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni tí a lè tó ní ẹ̀pẹ́ àbí ní a fi sọ́bẹ̀ ké sí sẹ́wọ̀n wúlídà fi jawfil káàbà ilé tà ń yípo oníjẹ́ káàbà mọ́sálásí lápapọ̀ ní níjẹ́ àlùbẹ́sẹ̀ haram inú kaba ti wòye símọ̀ sẹ̀gbẹ́ mọ́ sọ pé ọ̀nà ọmọ ọ̀fọ̀ ní sàbàn twenty wọ́n sì wọ́n wọnú ẹ̀ wọ́n pè àwọn èèyàn kànrin kànrin láyé béèyàn bá wọnú ẹ̀ kọ́sọ́dọ̀ bá àlìjẹ náà o. béèyàn bá wọnú ẹ̀ gbogbo tó bá tọrọ ń bẹ̀ ó lè mẹ́sàn gbogbo ẹ̀ o jẹ́ àwọ̀ ọba àwọn ọbẹ̀ ká tó dé lórí ibú wọ́n lè mú yàn wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn tí bẹ́ẹ̀ tó pàṣẹ àṣàlám kò tó jáde láyé ó kí àyè pé kẹfìrí ọ̀gbọ̀n ọ̀wọ́ mọ́ka bó bá ṣe ń wí àyàfi tí ó bá gbé wọlé mọ̀ ọ́mọ́rọ̀ káfíìrù èrò mọ́ka mọ̀jọ́ dókítà ní orun ọ̀sẹ̀ sùn díyà ní òun èdè mọ́ka abadan kò lè wọ́ bẹ́ẹ̀. mọ́kàgẹ́gẹ́ lásán wo jọ́ọ̀fù kàábà bí òun ó sì wá jẹ́ kí kèfèrí ọwọ́ bẹ̀ ṣùgbọ́n táwọn ọ̀bá pọ̀ kèfèrí ló dọ̀ torí wọ́n sáyẹ̀ káàkiri gbogbo àgbáyé ni wọ́n dẹ̀ fi wọ́n náà wọn kèfèrí lè wọ́ bẹ̀ ṣùgbọ́n kí èsì pọ́n àmọ́ tí èèyàn bá wá wọ bẹ̀ sójú ọmọ àlìjẹ náà bí ń ṣẹbọ wọ bẹ̀ tó tún kú mẹ́rin tó ń lọ ṣẹbọ kọ̀dọ̀ ọmọ àlìjẹ náà o. àbá kan yọrọ kẹlẹ́ ìpẹ́ ó lóun mẹ́lẹ̀ kan ti wọ́n ló kà bá wíwọ̀ tẹ́ ti wọ kàbá wọn gbogbo ọ̀rọ̀ yìí ti bọ́ sí ó ti wọ inú wọ kàbá wọn láwùyẹ bí gẹ́gbó sí kí ó tó ìwọ̀ wọ́n bẹ ìtọ́ba wùyẹ máa ṣe ọ̀rọ̀ yìí ti kú òrèpé tó ń kàn kálẹ̀ fún yín níbo ni wọ́n bí hakimu sí wọ́n bí sínú kàbá gẹ́gẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ màmá rẹ̀ wá pẹ̀lú àwọn obìnrin kùrẹ́ìṣì wọ́n wá sí nǹkan ní òsàlẹ̀ kàbá fàdúrọ́bà tọ́lìkì òun ni ìrọbí mu obì bẹ sahih hakimu tí a ń pè yìí lẹ́yìn ọdún mẹ́tàlá tí a ti sọ bẹ́ẹ̀ làwọn sàṣàrà tó lẹ́sẹ̀ wà dáyé lẹ́yìn ìgbà tó ti di fifty three years ti ń jẹ́ ọkọ̀ lànà bí ìwádìí àbí sọ̀rọ̀ sálám tó ti bẹ́ẹ̀ seventy four years tó ti ń jẹ́ bẹ́ẹ̀ tó gbà sílámù ìjẹ́ torí pé òun lọ́gbẹ́jù òun lọ́gbẹ̀gbẹ̀ ní ẹ̀fisọ́ wọ́n sọ́nà ìdílé ẹ̀ àdúgbìsì tún ṣe ìfìbáàtì ọkọ̀ òun náà ni sọ̀hábíyù tó wọ́n sàṣàràm torí bẹ́ẹ̀nu al-mu'allafa tó wọ́n wà náà tó jagun Hunain ogun tó kọjá bẹ́ẹ̀nu wọ́n sàṣàràm orí ya Rasulullah fa'atini àdúgbì sèmínà dọ́lọ́rọ̀ fún mi ní nǹkan àdúgbì fún ọlọ ó tó padà wọn sàsàlám àti ah, ni kò tóbi tó fún mi sí àbí tó kó nǹkan fún rẹ ó tó lọ ó tó padà lẹ́ẹ̀kẹta wọn sàsàlám àti ah, ni tó fún mi sí àbí wàá fún lẹ́ẹ̀kẹta náà mo wà fẹ́ pẹ́ ìdá àbí wàá pè padà wípé yá hakim eré hakimu lórí mọ́ ìpè inna hadha al mala owó tó ń nǹkan tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ni húlùwà tó tó dùn. man àkọ́dàwó bí sàkọ́wàtì nafs gbogbo ẹni tó bá mú owó láyé tí èyí ṣe pò ní léèkì tí ó fi tì sí búríkàlà òfin ọlọ́pàá fàbọ̀ríkà sí wà man àkọ́dàwó bí ìṣọ́fì nafs ẹ jẹ́ pé gbogbo tí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbà á sa nínú àdí àgbọ̀rọ̀ mẹ́ni o lam yubarak lahu fihi ọlọ́run yóò àbáríkà kó ń bẹ fún wàá bú àkíbo aliyadul uliya gbogbo ọwọ́ tí ń bẹ lókè lọ́wọ́ tí ń fúnni o khayrun min aliyadi as-sufla kìí ṣe ọgbẹ́ ọwọ́ o ah àkíbo wa amusa salam fún tó o sì sọ fún mi la arzau ahadan ba'daka shay'an ìní bí ẹnì kankan léèrè kankan ní gbèsè ayé lẹ́yìn tó ní ìtìgé ìdarí láyé àbí ìdúró ọba lọ ń bọ̀ pẹ́ ó lọ́wọ́ sàṣán padà torí ìyàn kan tẹ́ ni kódà nígbà tó ṣe hajj ọlọ́rẹ̀ gbé ọlọ́rọ̀ ìgbé fún alágbẹ̀dẹ ọwá ní kóbó nǹkọ òtàkọ́ ọlọ́ọ̀yì àwọn tí òun bọ́kù lọ́rùn wọn torí ọlọ́run wá kọ́ sàrẹ̀ pé hakim bin hizari iléeṣẹ́ ìfọlọ́run ó gbé kọ́ ó ní gbogbo yìí ẹ ti di ọmọlúwàbí one thousand ẹran ló fi ṣe hadiyu yàtọ̀ sí ibùdó fún ọlọ́run gbogbo dára tí wọ́n máa ń ṣe gbà tí ò ti gbà sílámù gbogbo ẹ̀ pátá sí ìtọ́sẹ́kù tí ò ṣe mú sílámù lọ́wọ́ abọ́ sàsáwì pé gbogbo tí wọ́n máa ń ṣe kí tó gbà sílámù síndì ládàá nígbà bó ti ṣe ló sílámù àdúgbò wa ni àṣìlámúta àlàámọ́ àṣìláfúta. àtúbọ̀ ibi táwa ń lọ gẹ́gẹ́ àyè tí ìdìbò rẹ̀ hakimul hizabi ọ̀sán àpapọ̀ dàbà lọ́ba dìgbà bá kí gbórí oyè fẹ́yìn ìntọ́lọ́ bá fáwọn mùsùlùmí látọ̀dọ̀ owó ọ̀tá tí ò gbogbo lọ tí ò gbogbo ẹ̀kẹ́ lọ wọ́n wá ń pín tó ń kálukú fún abákiri ní hizabu wa bá tiẹ̀ hakimu wa bá tiẹ̀ olówó wa kọ wa títí títí abákiri fi kú wọ́n fi bẹ́ẹ̀ tùmọ̀lẹ́ mùsùlùmí bí wọ́n sọ wípé ẹnìkan ní ten million naira o lọ́dọ̀ ìjọba kọ́ wá gbà kọ́ gbà nígbà wà dá sùkúl Umar Umar ní ọ̀rọ̀ bó kú wa ìjọ ẹ̀kọ́ gbàgbà náà òní ní ìtútí wa dé tó tó gbà kó olówó gbà olówó ti sàdé nfàlùsàsálàmù wípé tíye nínú ìwáyà mi ó ní wallahi la ajialu yadi tahta yadi ahadin min al-arab tíye jáde láyé ọwọ́ mi ò tó wá ìsàlẹ̀ mọ́ kí wọ́n sọ pé nìkan ló fẹ́ fún ní nǹkan káṣẹ̀rẹ̀ mọ́ mùsàlẹ̀ fún àṣàṣàrẹ̀ o umaru bá ní wípé hakim ibn hizam ẹ̀tọ́ rẹ̀ tó ní bẹ́ẹ̀ tọ́lẹ́sì rèé ọbẹ̀ ń bẹ̀ kọ̀ bá o hakim olóhùn nígbà ọba àpèlé lórí bẹ̀rẹ̀ nígbà títítítítítítítí tó fi padà wà á kú lásìkò khilafa ma'awiya kọ bá nǹkan lọ́wọ́ ẹ̀ka mọ́ àwọn afọwọ́ adi kí ló mú umaru ṣe ń tí abakiri ò ṣe ẹ̀kọ́ láwa nìyẹn umaru rẹ̀ abakiri ò padà kékeré lórí umaru sì gbogbo ayé wọ́n ní tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé kẹ́lò mi ò gbọ́dọ̀ rèé sì gbọ́ tí ẹ̀tọ́ hakimu bá ń bẹ lọ́wọ́ rẹ̀ bóyá bóyá hakimu ta nǹkan fún kọ́ mọ́ lọ rèé sì gbọ́ pé ah, ó ti ní èkú gbowó nǹkan lọ́wọ́ èèyàn ẹ̀jẹ̀ àlọ́ba kára nǹkan lọ́wọ́ rẹ̀ ká sì mọ́ fún wọ́n mọ̀ bá ẹ̀tọ́ rẹ̀ ló fi ilẹ̀ tó ráwọn ọmọ bá dìbìlà amúrì ìtọ́fà ọ̀rọ̀ gẹ́gẹ́ àwọn ní ọ̀rọ̀ yẹn lọ́wọ́ à ń sì mọ nǹkan tó àtàrí sẹ́sàn jẹ ibi ẹjọ́ ibi ẹjọ́ ibi ẹjọ́ pásí hakimu radiyallahu ta'ala anhu wa arda asab nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ olówó ni ó dàbí ìsọ fún wípé látẹ̀bí malaysia indak ìntọ́ ọ̀bà ní mọ́ta fún yàn iṣẹ́ ọ̀tá bá ní ibù yìí á clear ilé ìntọ́ ọ̀bà ní mọ́ta fún yàn sí ìyẹn lè gbọ́jàtà láti ṣọ́ọ̀pù kejì kò ní o ó tọ̀ tún one thousand ó tún wá bàtà one five ó sì kó gbowó fún un sókúrò àbí òkúrò ẹ̀ hakimu ẹ̀ntó ni rìwáyà o Ànábì sallallahu alaihi wasallam ó wá fi àwọn èèyàn ilẹ̀ lórí okọ̀ torí nǹkan méjì àkọ́kọ́ okọ̀ ìkòsí alifu àti láàmù bẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ò sì ti torí ìròyìn tó kọ́ ń kóónú wọn ò fi sọ wọn. ó kílẹ̀ àbáyé bákan náà a máa fi abudu ti sí àwọn ọkọ̀ yìí lókùrú gbà tá a bá fẹ́ máa sọ àwọn ọmọ bẹ́ẹ̀ yàtọ̀ sí ìta lè já ní fàtíláàmù ń bẹ bá a ṣe sáwọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn ọkọ̀ kan bẹ tá a sàrí lẹ́ẹ̀kan alìjàbáwò a gbọ́dọ̀ já ní fàtíláàmù ń bẹ káwá sọ mọ́ alìjàbá ni ó yà máa jẹ́ alìkọ̀há a gbọ́dọ̀ sọ pé ti ní alìjá ní fàtíláàmù ń bẹ káwá sọ mọ́ ìdá àwọ̀ àmọ́ gbogbo àsìmáwò láì subhanahu máa ṣe báfù báfù báfù tí bá ti ń jẹ́ báyìí alẹ́fi abdulsi alẹ́sọ̀mọ́dé abdulsi tíìr abdulhayi abdulala bí ibni láìlú wáhid kọ̀há àti kọ́pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ yìí jọ mùsọ̀lẹ̀ ẹ̀ka pé ó lé lọ́ndrẹ́dì insha allah rahman ń dàtà bá parí khutuba wàhálà làwọn afi kórè òjò fídì tí a nù àwọn àníìdì mùsùlùmí kan tí yọ́ọ̀tà bá rọ́ pẹ̀lú ten thousand naira insha allah a kọ jáde a sì tẹ̀ a wà máa kó kọ̀ọ̀kan a kọ̀ gbó kan lódìdí a wà kọ́ kọ̀ọ̀kan àti ẹ̀rí rẹ̀ ìtọ́gbẹ́nu àyà ni ìgbẹ́nu hadith ni a sì mẹ́sàn tọ́gbà ìkọ̀kan gbọ́ a sojú kan báwo ojú kejì a wà kọ́ gbó kan síbẹ̀ bí ìdílé a wà hà ní júmọ́ àti bọ̀ so ẹ bá ti wá ní lọ́ọ̀bà mo fẹ́ sọ ọmọ mi ní kọ̀ọ̀kan mi kọ́ ọ̀sán tààlà kó ní ọkọ̀ mi mẹ́tẹ́lẹ́fẹ́ mọ̀ pé àwọn sàn jẹ́ bẹ́ẹ̀ alimatinu àìsẹ̀ ń gbọ́ ní ìsìn táwọn èèyàn sọ ọmọ ní abdulmatin ni ó kọ́ lọ́sìn ní alimatin ọ̀pọ̀ban ọ̀pọ̀ban ọ̀pọ̀ban ọ̀pọ̀ban tí wọ́n tún tọ́lá sọ ọmọ míì ní abdulhala wo tún ní jẹ́ abdulhala abdulbarri ọ̀sán ní jẹ́bẹ̀ albarru alisọ̀mọ́ ní abdulbarri ila akhiri hadil asma biyawo ni minar rahman a sì àdélé yòó in kana fil baqiya ajamaare a sì ha tọ́ba di juma ṣùgbọ́n àdéhùn eléyìí ò ní wọ́n náírà tún o a kàn kan tí ó sàlápà ń tètè bí idhnillahi al-wahid al-qahhar lọ sí ibi orin náà tábà sọ̀kalẹ̀ tábà ti kírun tán inshallah rahman bilitisori shadid a lè sọ ọmọ wa ní ọkọ tí alásọ àtàlà ń jẹ táàfin ní fi àbùdù sí pẹ̀lú kọ́mẹ́sì alifa àti lábùn bẹ́ẹ̀ kámẹ́sì gbèrò ìròyìn tó pẹ̀yẹ kóónú olójì àmọ́ àwọn ẹ̀rí kan sí kejì wa a sì lè sọmọ ní aziza tá a bá ti sọmọ ní aziza ìjọ ọmọ náà lásọmọ náà nítorí kápó kọ̀rọ̀ sọ̀rọ̀ làfẹ́ sọ̀rọ̀ alẹ́ aziz lọ́wọ́ máa jẹ́ sọ̀rọ̀ tààlà amatul aziz ìlànà pàfẹ́ sọ kẹrìmù ó kọ alkẹrìmù ló kọ lọ́sọ̀ tààlà ṣùgbọ́n tó èèyàn lè jẹ́ lẹ́nu nínú ó kọ lọ́sọ̀ tààlà tá a bá fẹ́ fi sọ̀yàn la ní ayọ̀ alifu àti láàmù kó mẹ́ Allah subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ ìlú síbẹ̀ ìdán ìntàbàkọ̀ nínú ẹ̀sìn àákọ̀ pẹ̀lẹ́rì ìntàbàgbàwọlé nínú ẹ̀sìn àágbàwọlé pẹ̀lú kíni o pẹ̀lẹ́rì kèékàn sí ariwo lásán láàmà pa abadan sùnmí èsì báwọn nasalu allah alladhi la ilaha illa hu an yubarika fi asma'ina wa an yubarika fi asma'i awladina wa huwa ala dhalika qadirun wa bil jabati tadirun bi idhnillahi wahid al qahar intawa ma solo ni jumu'ati mbo onni àwọn kí ni ìdájọ́ tí ń bẹ bí kéèyàn ọ̀sọ̀mọ lóòkọ màláíkà kí ìdájọ́ tí ń bẹ bí kéèyàn ọ̀sọ̀mọ lóòkọ súrọ̀ kan sí kejì Qur'an kí ìdájọ́ tí ó de kéèyàn ọ̀sọ̀mọ lóòkọ àwọn ànàbí ọlọ́run subhanahu wa ta'ala bákan náà kí sì ni nǹkan tó de kéèyàn ọ̀sọ̀mọ ní àwọn ọkọ̀ kan tí o pé ìwáyà wá pé ẹni má sọ ọmọ bẹ́ẹ̀ o tó ní àwọn kankan tó kó bíi baraka bíi riba bíi afla bíi idnillahi ta'ala kí ni ilà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí sì ni hukumu ọkọ̀ tí o bá fi sọmọ tí yóò bá change kí ni hukumu rẹ̀ á wà níbi pé sáà lè change okò bí àwọn ìbìnrin rahman akíyàlì in kana fil umuri baqiya alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي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 لذلك جاء بالحديث الذي أخرج الإمام البخاري في الأدب المفرد من حديث أبي وهب أن رسول الله صلى الله عليه وسلم قال تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وذكرنا لكم بأن صدر هذا الحديث غير ثابت عن رسول الله صلى الله عليه وسلم قوله تسمى بأسماء الأنبياء ما قال صلى الله عليه وسلم هذه المقالة وإنما قال صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن فقال بعض أهل العلم لعل السر في هذا القول أن ربنا سبحانه وتعالى ما أضاف العبودية إلى اسم من أسماء الكتاب العزيز إلا في هذين الاسمين قال ربنا سبحانه وتعالى في سورة الجن أعوذ بالله من الشيطان الرجيم وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبلا وقال في سورة الفرقان أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا فأضاف ربنا سبحانه وتعالى العبودية إلى هذين الاسمين في كتاب العزيز وإذا أردنا أن نسمي ابنا لنا باسم من أسماء الله سبحانه وتعالى لا بد من إضافة العبودية إلى هذا الاسم فنقول عبد العزيز عبد الحي عبد الكريم عبد الحكيم إلى آخر هذه الأسماء ولكن لأهل العلم الضوابط وقواعد في التسمية أو في التسمي باسم أسماء الله سبحانه وتعالى مجرد من ألف واللام فكلما أراد أن نسمي ابنا لنا أو ولدا لنا باسم من سبحانه وتعالى ونريد ألا نضيف العبودية إلى هذا الاسم ولا نقصد بهذا الاسم ما تضمنه من الصفة فلنا ذلك مثل عزيز رؤوف حكيم ولكن لا بد أن يكون هذا الاسم مجردا من ألف واللام أي نقول هذا الاسم يكون غير محلى بالألف واللام لا يحلى بالألف ولا يحلى باللام لا نقول الحكيم ولا نقول العزيز وإنما نقول عزيز وحكيم وكذلك لا نقصد بهذا الاسم ما تضمنه من الصفة لذلك رأينا الرسول صلى الله عليه وسلم غير كنية هاني ابن يزيد جاء هذا في العدد المفرد وفي غيره عندما قدم صلى الله عليه وسلم ووفد صلى الله عليه وسلم مع قومه فكانوا يكنونه أبا الحكم دعوا صلى الله عليه وسلم لماذا تكنيت بأبي الحكم قال يا رسول الله إنكم إذا اختلفوا قضيت بينهم فرضي كل كلا الفريقين فقال ما أحسن هل لك من الولد قال نعم إني شرعي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 يتسمون باسم من أسماء الله سبحانه وتعالى مجرد من ألف ولام غير مقصود بما تضمنه من الصفة وما غير صلى الله عليه وسلم هذه الأسماء منهم حكيم الأشعري ومنهم حكيم ابن الطريق ومن حكيم ابن معية ومن حكيم ابن حزن عمه سعيد ابن مسيب وكذلك منهم حكيم ابن حزام صحابي شهير جليل الذي ولد في جوف الكعبة والذي حذر صلى الله عليه وسلم أن يبيع ما ليس عنده والذي وصر صلى الله عليه وسلم بعدم السؤال عن أحد في شيء من متاع الدنيا وكان على عهد رسول الله صلى الله عليه وسلم التفارق الحياة فهذا الرجل كان أسن صلى الله عليه وسلم بثلاثة أشهر السنة ما هذا ما أعطى صلى الله عليه وسلم اسمه لأنه مجرد من ألف واللام بل حل بالالف واللام ولم يقصد بهذه التسميه ما تضمنه هذا الاسم من الصفه لذلك اثبت صلى الله عليه وسلم وكذلك سمى الله سبحانه وتعالى نبيه رؤوفا عزيزا في القران العظيم ورحيما لاننا راينا هذا في كتاب ربنا سبحانه وتعالى ونقتدي به ان شاء الله تعالى فكل من اراد ان يسمي ابنه باسم الله سبحانه وتعالى لا بد أن يضيفه إلى الله سبحانه وتعالى بالعبودية فيقول عبد الله بن الرحمن ولكن إذا جرد ألف واللام من هذا الاسم ولم يقصد ما تضمنه من الصفة لو ذلك ولكن عندنا أسماء من أسماء الله سبحانه وتعالى حتى وإن جردنا الألف واللام من هذا الاسم ولا نقصد ما يتضم ما تضمنه هذا الاسم من الصفات لا يجوز لأحد ولا لأحد أن يسمي ابنه باسم من هذه الأسماء من أمثال الستير وجبار وقهار والمحيي والمميت إلى والظاهر والباطن والأول والآخر إلى آخر هذه الأسماء كما أشرنا إليها سابقا عباد الله هذا الذي تركنا عليه رسول الله صلى الله عليه وسلم والخير لنا في اقتداء نبينا صلوات الله وسلم عليه ونسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا وفقنا في جميع أمورنا فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك الدين اللهم من أراد بنا وبديننا وبكتابك وبسنة نبيك بسوء اللهم ربنا عليك بهم أجمعين فإنهم لا يوجزونك اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا وحر صفوف المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمره بدا في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدوك المبعوث رحمة للعالمين القائل في مقطع الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا